أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها سلام هي حتى مطلع الفجر أكتب الظلم الحمد لله adáǹpé fún ọlọ́run ọba ọba wo ni ọba àná ọba ìní ọba ọ̀la ọba títí ayérayé ọba tí ò ní kú a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará alé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ kọ́lọ́wọ́ mọ́ṣẹ́ láì bá wa kẹ́ a ń kíra káàbọ̀ sínú ètò wa ètò báríkà jimá èyí tí ń wá sétí gbọ́yìn láti ẹ̀ka tó ń mójútó kíkọ àti kíka ìròyìn campus radar tó kalẹ̀ sí ìlú ilé ẹ̀kọ́ fún gíga fún ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ tó wà nílùú Abẹ́òkúta FUNAB. A ń fi kíkí tó lọ́lá jùlọ kíkí tó ṣe wípé òun ni ọ mà fi kíra wa bó bá dijọ́ gbẹ̀ndà ìkìyàmọ̀ òun náà ni gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam ẹ jẹ́ kí gbogbo wa pátá kí a máa ṣe aláìmoore sọ́lọ́run ọba torí ọ̀rọ̀ wa tọ́pẹ́ àbọ̀rọ̀ ò tọ́pẹ́ ni alihamdulilahi rabbil alamin alukurani ní bàdà ọdún bíláhì ìbínú ṣe ń tọ́ ní rọ̀jì bismillahir rahmanir rahim ma yaf'alu Allahu عذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله العظيم ولوني نعم ما يفعل الله بعذابكم كني èmi yóò máa ní ìlera fún máa fọ àlùláhùn bí àdàbìgùn ọlọ́run kí ni àwọn máa fi ara nìyí fún ìṣàkan ìtún hmm, níwọ̀n ìgbà tí ẹ̀yin bá ti ń dúpẹ́ ìṣàkan ìtún níwọ̀n ìgbà tí ẹ̀yin ò bá ti ń ṣe aláìmoore ìṣàkan ìtún níwọ̀n ìgbà téyìn ń bá ti ń mọ rírì oore Ọlọ́run ọba wà á máa ń tó tẹ̀sí ń gbàgbọ́ wípé ọba Ọlọ́run ọ̀kan ṣoṣo ni wà á máa ń tó tẹ̀sí nígbàgbọ́ nínú ọba Allah pé ọba ṣoṣo ni wà á máa ń tó tí ẹ ò pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run ọba wà á máa ń tó tí ẹ sì nígbàgbọ́ wípé kò sí ọba kan lẹ́yìn ọba allah wa amantu ẹ̀yin tí ń ṣe wípé gbólóhùn la ilaha illallah orí ẹ̀mí yín báyìí ni ó wà láti ọkàn lẹ fi ń sọ wa kana Allahu shakiran alima. nípa pé ni ọba wo ni ọba tá ń sọ̀rọ̀ ń pa yìí kánú lọ́rùn ṣàkìrọ̀nà àlímá ọba ọlọ́pẹ́ ni àlímá ọba tó sì ní mímọ́ ni. nígbà tí àwa bá ti ń dúpẹ́ kí wá ló dé tí a ò ṣe retí mi ìlà iṣẹ́ tó láàzí kún ọlọ́run ní bí ẹ̀yin bá ṣe ń bẹ́ẹ̀ ni ẹ ó sì máa rí àlékún àwa ń dúpẹ́ fún ọlọ́run ọba nígbà ní alihamdulilayi ọlọ́run ọba tó pa wá mọ́ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ rọmọdọ́nà títí tí ó fi débi tó dé lónìí òní ni rọmọdọ́nà wa á máa pé ogún ó lé ọ̀kan tí à ń pè ní twenty one mọ́kànlélógún àwọn èèyàn kan máa ní àjọbẹ̀yìn rọmọdọ́nà yìí ẹnìkan àwọn kan bá. naam àwọn kan ní àjọbẹ̀rẹ̀ rọmọdọ́nà yìí tó ṣe wípé sàrì àkọ́kọ́ ni wọ́n jẹ ìfitọ́rù màá bá wọn láyé ṣé mi mọ̀ ṣe wa ni. àbí àwa la àdúrà gbà àmọ́ àánú ọlọ́run ọba òun là ń rí gbà ní irú òní <clears throat> ọpẹ ni ó yẹ kó pọ̀ nú ọ̀rọ̀ wa bí ẹ bá bára wa sọ̀rọ̀ lénìí nípa ọpẹ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àmọ́. ọ̀rọ̀ ọpẹ́ kì í ṣe ọ̀rọ̀ kan tí a lè wò pé ó lè tán torí a ó máa rí nǹkan tí a máa fi dúpẹ́ ni. Àwọn onímọ̀ wọ́n pín Ramadan náà wọ́n ní pé ó pín sí ìpele mẹ́ta, mẹ́wàá àkọ́kọ́, mẹ́wàá kejì àti mẹ́wàá gbẹ̀yìn. Mẹ́wàá àkọ́kọ́ àwọn àgbàlagbà ní ìkẹ́yìngẹ̀ ní mẹ́wàá kejì wọ́n ní àforíjì ni wọ́n ní mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta tí ń ṣe mẹ́wàá gbẹ̀yìn àwọn á ní àṣẹrúdọ̀mọ́ àwọn á ní àlùjánnà ní ibẹ̀ láti ń ṣiṣẹ́ àlùjánnà kalẹ̀ àwọn kan rí gbogbo mẹ́wàá àkọ́kọ́ kejì ò bá wọn láyé àwọn kan tún gba mẹ́wàá kejì mẹ́wàá kẹta ò tún bẹ̀rẹ̀ ṣojú wọn sọ̀rọ̀ wa tó pẹ́ àbọ̀rọ̀ ò tó pẹ́ ẹ jẹ́ ká ní gbólóhùn alihamdulilahi lónìí a ó máa bára wa sọ̀rọ̀ nípa òru Laylatul Qadri òru kan tí ó ṣe wípé ó ṣe pàtàkì jùlọ nínú gbogbo òru ni. Òun ni Ọlọ́run ọba fi ń bá wa sọ̀rọ̀ nínú àlùkur'ani. Ọlọ́run ní, "A'udhu billahi minash shaitani rrajim. Bismillahir rahmanir rahim. Inna ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ولوني إنا أنزلناه في ليلة القدر دج دج أول ما أنزلنا السكال في ليلة القدر أورو ábì fèlè lọ́tòlógọ́dìrì ní òru kádàrá iná zọlí náà wọ́n fi látọ̀lọ́kọ́dé ọlọ́run bá ní asọ̀kalẹ̀ kí ọlọ́run bá sọ̀kalẹ̀ ọlọ́run ṣáàrù rọmọdọ́nà alẹ́dí ounzila fil Qur'ana ọlọ́run ní asọ àlùkùránà kalẹ̀ nínú oṣù rọmọdọ́nà Àárín oṣù Ramadan wo wà ní a sọ àlùkùránì kalẹ̀? Ọlọ́run fi ní "Inna anzalnahu fi laylatil qadr". A sọ kalẹ̀ dájúdájú, a sọ kalẹ̀ nínú oṣù, nínú òru, ní òru laylatil qadr, òru abiyì. Wa ma adraka ma laylatil kí ni kí ni pàtàkì òru Laylatul Qadri kí ni ìdí tí a fi jẹ́ kí orúkọ máa bẹ tí a ń pè ní òru kádàrá wọ́n ní Laylatul Qadri khayrun min alfi shahr wọ́n ní òru tẹ́rí yẹn ni Laylatul Qadri òru tẹ́rí yẹn ni yóò dà gẹ́gẹ́ ó lóore khayrun ó shahr ju ẹgbẹ̀rún oṣù lọ orúkọ là ń sọ yẹn o. Tí a bá ní kí a ṣí ẹgbẹ̀rún oṣù tí wọ́n ní òru ọjọ́ kan ṣoṣo, ó lóore ju gbogbo ọdún yẹn lọ. Àwọn àlfáà wa ní. Ẹgbẹ̀rún oṣù náà ó ń là gẹ́gẹ́ bí gbogbo ọdún tí Samir Ghazayel tó fi jagun sójú ọ̀nà t'Ọlọ́run Ọba ní gbangba ń sin Ọlọ́run Ọba. Ṣé àwa á sin Ọba tó àwọn tàárán ni? Tí àwa Ọlọ́run wá ní ibi tí a mọ̀ pé Ọlọ́run Ọba nífẹ̀ẹ́ wa dé, tí àwọn kan ní pé bá máa wọná kí n wọná tí Ọlọ́run ọba ń ní ìfẹ́ àwọ èèyàn ènìyàn dé kò fẹ́ ká wọ àwa sì ló dáa fún. Ọlọ́run ọba rò pé ọ̀nà wo ni a lè máa gbà láti lè máa fi súnmọ́ òun Ọlọ́run ọba. Ọlọ́run fi fún wa ní òru tá à ń sọ ń pa yìí òru dé láti òru abiyì. Àwọn àlfáà wa ní ọwọ́ ajẹ́ kó wọ́n yé wa pé òru yìí tá à ń sọ yìí ó wà nínú mẹ́wàá ìgbẹ̀yìn tí ẹnìkan kò mọ ọjọ́ tó jẹ́ ń bẹ̀ àwọn náà láti bẹ̀rẹ̀ láti òní bẹ́ẹ̀ ni èdè ní twenty one Ramadan twenty one àti bẹ̀rẹ̀ rẹ̀ látòní. Laylatul Qadri khayrun min alfi shahr ó ní òwú tá à ń sọ ń pa ẹ̀rí òwú Laylatul Qadri yẹn ó jẹ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. تتنازل الملائكة والروح فيها níbi tí a bá lè mọ pàtàkì oṣù yìí bí oṣù ṣe bí bí òru ṣe ní ọlá tó bó ṣe ní àlùbáríkà tó tànázàlù mẹláyíkà ó ní a máa sọ àwọn màláìkà kalẹ̀ kò ń ṣe ọlọ́run ní tànázàlù lè ọlọ́run ní tanazzalu lil malaika jámùú ni o tanazzalu lil malaika tó wà rúfin ha àwọn máa sọ àwọn màláìka kalẹ̀ wà rúfin ha àwọn àáfàá ní rúfin yá ti ń bẹ́ẹ̀ ni ìyẹn ní ṣe màláìka jìbìrìlù tí ń ṣe ọ̀gá àwọn màláìka torí láti gbàdí ànábì ti lọ ni màláìka jìbìrìlù ti wá sórí ilé ayé mọ́. Àmọ́ ní òru tí à ń sọ ń pa èyí, ọ̀gá wọn, Màláíkà Jibril, òun gan ó sọ̀kalẹ̀ pẹ̀lú wọn. Tanazzalul malaikatu waruhu fiha. Ọlọ́run ni a sọ àwọn Màláíkà kalẹ̀ pẹ̀lú àti olórí wọn, gbogbo wọn sọ̀kalẹ̀ pẹ̀lú jàlálà wọn. Kí wá ni wọ́n wà sọ̀kalẹ̀ wọ́n máa ṣe? بإذن ربه wọ́n á nínú ìyọ̀ǹda pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni wọ́n á fi sọ̀kalẹ̀ mẹ́hún kò lè amòrì nítorí àlámọ̀rí àwa yìí náà ni nítorí àlámọ̀rí wa nítorí ẹ̀rọ ni àwọn màláìka máa ṣé ọlọ́run ò nífẹ̀ẹ́ wa ni a sọ àwọn màláìka rẹ̀ kalẹ̀ fún wa ni àwa ní ọ̀rọ̀ wa ò tọ́ pẹ́ bí ìdí ní rọ́bì èèmí kò lè amòye wọ́n máa sọ̀kalẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba nítorí àlámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wa àlámọ̀rí tèmi àti tiẹ̀ kí ni wọ́n máa ṣe. wọ́n á máa sọ pé sálámù nìyíya kí àlàáfíà ọlọ́run ọba àlàáfíà kó máa bá yín sàlámù ìfọ̀kànbalẹ̀ kó máa bá yín yíya àtà mọ̀tọ́lá ìfàjìrì kí àlàáfíà kó máa bá ẹnì kankan wa wọ́n ń tọrọ àlàáfíà fún wa wọ́n ń tọrọ ìfọ̀kànbalẹ̀ fún wa nǹkan tó pamọ́ sínú sàlámù ṣé nǹkan kékeré ni ẹni tí sàlámù bá ti bẹ́nu ọ̀rọ̀ rẹ̀ ṣe àwọn pé torítọ̀hún ti dà ní kí ó máa ní sàlámù níyà kì í ṣe irin èèyàn sí èèyàn tá ní sàlámù àríwò tá kì í kára àkì í mọ àkì í mọ bí àdúrà tá à ń ṣe fún pé tóbi tó èèyàn sí èèyàn nìyẹn o kí màlẹ́ka ọlọ́run màlẹ́ka ọlọ́run ọba kọ́ máa ní sàlámù níyà kọ́ máa ṣe àdúrà fún àwa pé àlàáfíà ọlọ́run ọba kó máa bá yín ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba kó máa bá yín àdámọ́tẹ́láìn títí tí àlìfájà yìí yóò fi yọ ní òru tá à ń sọ níbẹ̀ yìí o kí wàá lóde tí àlìfẹ́ka jẹ ifá ẹ̀ owó tó ti ń gbìyànjú tó ti ń yan tàhájù láti pẹ̀tẹ́ ramadan ti bẹ̀rẹ̀ má jẹ́ kó wá jẹ́ táìmù yìí wà ló ti rẹ̀ ẹ́ ẹnu yóò fi sábà bẹ́ẹ̀ yìí òun gbogbo la òun gbogbo rẹ̀ àsìkò gbàdúrà bẹ́ẹ̀ òun làwọn bẹ́ẹ̀ yìí àsìkò tí wọ́n ṣe é gé ń bẹ́ẹ̀ dáadáa òun ra ń bẹ́ẹ̀ yìí àwọn kan yìí ṣàgbákò oríire bẹ́ẹ̀ ni àwọn kan ṣàgbákò aburú ọlọ́mọdé kàkà àgbákò aburú àgbákò oríire tó ń bẹ àsìkò tí èèyàn máa ń ṣe àgbákò gbogbo wa pátá ẹ jẹ́ ká gbìyànjú kí a má jẹ́ kí àǹfààní tí Ọlọ́run bá fún wa ká má jẹ́ kó bọ́ wa kó má jẹ́ kó bọ́ mọ́ wa àwọn olóyìnbo á ní opportunity comes but once bẹ́ẹ̀ ni tá bá ní pé irú ti Ramadan kọ́ Allahu Akbar ta ni ó sọ fẹ́ni gbogbo wa pé a máa di ọ̀la ká máa ti ìlú pé a máa di ẹ̀mí ẹ dákun ẹ jẹ́ kí a máa rí àwọn àǹfààní yìí kí a máa grab ẹ̀ pẹ̀lú ọwọ́ tó ṣe kí ni ọwọ́ tó tight kí a má fojú tẹ́mbẹ́lẹ́ rẹ̀ rárá. Oṣù tá ń bẹ́ ń bẹ́ yìí, oṣù tí èèyàn tí àwọn kan ní èèyàn máa ń tún kádàrá yàn, èèyàn máa tún kádàrá yàn ni. Èèyàn máa ń tún kádàrá yàn ni nínú òwú tá yìí. Àmọ́ wọ́n á ní pé máa ṣàdúrà ká máa gbàdúrà. Ìwọ wá jókòó pé bí ẹni tẹ́lẹ̀ kan bó ṣe máa ń bá tiẹ̀ jẹ́ ló wá fẹ́ fi òru yìí wá ṣé bí òru yìí bó ṣe fi ṣe gbé tó rọ̀ tiẹ̀ nìyẹn ni. báwo ma ṣe máa gbàdúrà pé kí ọlọ́run wọ ọlá òru láti kọ́ tẹ̀lé kó bẹ̀ẹ̀ bẹ́tẹ̀ nìkan jẹ́ ó wò ṣe ronúkú ọ̀nà ṣé ayé tiẹ̀ ti dá fún tẹ lọ́rùn bó ṣe bó ṣe ń gbé ilé ìgbésí ayé tiẹ̀ ni kí ló dé tí àwa jẹ́ pé ọ̀rọ̀ wa kó ta ká lára àwa máa láà ní ìlọsíwájú ìgbẹ́tẹ́ pé ọ̀rọ̀ ẹni rẹ̀ ni là á gbé sórí ẹni tó ń ṣépè fún tóun wá tóun wá kó bàjẹ́ fún òun wà níbi tó ń gbàdúrà fọlọ́run ọba ń bẹ pé kí tòun máa dáa a sì jẹ́ kó mọ̀ pé tànà zanú lè máa láyé ká tó wá rú òfìyà bí ìdùnnú rọ́bì mi ń mọ́lì àhàtà mọ́tẹ́lá ìfàjẹ́rì ṣé àdúrà tó ń gbà ń bẹ̀ ni tí ó sùn ó dárun mọ́jú nítorí pé kí ni òun wá gbàdúrà òun gbàdúrà pé kí tòun lè lọ síwájú bẹ́ẹ̀ ni wà ń bí òun gbàdúrà pé kí tẹni kí tẹni náà lè bàjẹ́ tí a máa lọ síwájú tàdúrà tẹ máa ń gbà pé tẹ máa bàjẹ́ àdúrà tí a máa gbà pé tẹ máa lọ síwájú ìwọ tí o wá ń pè ní kẹ́nìkan bàjẹ́ o gbàdúrà fún tààrà títí ẹ ẹ̀yìn yẹn náà máa lọ síwájú a máa lọ síwájú a máa lọ sókè sí wa máa nípa àdúrà rẹ ò gbà owó ọ̀sẹ̀ jókòó pé kò ṣe kí ni kó náà kó tiẹ̀ ronú ara rẹ kó jókòó kó ronú ara rẹ kó ronú kalẹ̀ pé kí ni mo kàn ní ìgbésí ayé mi ju pé mo máa bá gbégbé tẹ̀lé wá ṣe bàjẹ́ lọ. Èèyàn ṣe ẹ́, olóòlè dáríji. Ṣé bẹ́ẹ̀ ni o ṣe ń ṣe Ọlọ́run k'Ọlọ́run máa foríjì ẹnì kọ̀ọ̀kan wa? Ẹ dákun ẹ jọ́, ẹ jẹ́ kí a mú òru yìí, àsìkò tá ń bẹ ń bẹ̀ yìí, ẹ jẹ́ ká mú pẹ̀lú ọwọ́ tí ó ṣe kíni, ọwọ́ tó tó fún dáadáa torí pé gbogbo àǹfààní tí ń bẹ ń bẹ ààlà ni kò sì tí máa gbà lọ́wọ́ wa kí ọlọ́run ọba kó máa ń ṣe eléyìí ní òun fẹ́ ní gbọ̀ngàn wa. ànábì wa sallallahu alaihi wasallam ó fi gbólóhùn sí alẹ́ nu ẹni bá lóhùn ò lè ṣàdúrà kó o sì mọ tọrọ àforíjì ṣé o mọ èyí tó ti ṣe nígbà tó bá lè gbàdúrà fún ìlọsíwájú sì máa tọrọ àforíjì fún òun tó ti ṣẹ̀ sẹ́yìn ànábì ní kí a máa sọ gbólóhùn Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni wọ́n ní Allahumma ìwọ ọlọ́run ọba wa innaka afuwwun dájúdájú ìrẹ ni ọba tí ń pa àṣìṣe ẹ̀dá rẹ̀ ìwọ lọba tí tí ń fojú fo ẹ̀ṣẹ̀ ẹ̀dá tó ṣì gbolè áfúwà nítorí pé o sì máa ń nífẹ̀ẹ́ láti máa foríjì àwọn èèyàn láti máa yááfì àwọn èèyàn fáàfù wá ná nípa bẹ́ẹ̀ o wá yááfì èmi wá foríjì mi wá pa àṣìṣe wa rẹ́ fáàfù wá ná wá pa ìṣèwà rẹ wọ́n ní fáfù wá nà wá gífèrè lànà wà rẹ̀ àmúnà àwọn àfa ní káwọn máa ka tọrọ àfùwà ná kọ́lọ̀ wọn yá fi wa fàgífèrè lànà kó sì fò kókó tí máa foríjì wá wà rẹ̀ àmúnà kó tún wá máa kẹ́ wa ṣé àdúrà kan nìyẹn ni. Yẹni? tí owó aṣòwò ṣe fún wa ẹnìkan ní òun ò jókòó àdúrà ọ̀rọ̀ tó lè máa sọ nípò òun rí lẹ́gbẹ̀ẹ́ títì ó wà lẹ́nu iṣẹ́ kò máa sọ òun fọṣọ lọ́wọ́ kò máa sọ òun ya owó mọ́tò lọ́wọ́ kò máa sọ òun fọ̀bọ́ lọ́wọ́ kò máa sọ òun dáná lọ́wọ́ kò máa sọ kí ló wá dé tí a ò wá fẹ́ mú àwọn ọ̀kan yìí tí a fẹ́ a fẹ́ jàǹfààní oríire ọlọ́run ọba kó má ṣe lè ní àṣìwọ̀n fẹ́ nìkan kan wá ọlọ́lọ́ ilaha illallah òru tí à ń bẹ ń bẹ yìí àsìkò tá à ń bẹ ń bẹ yìí ti ṣe àsìkò Lailatul Qadri ọlọ́run jẹ́ ká ṣe kòńgẹ́ rẹ̀ o ọlọ́run jẹ́ ká ṣe kòńgẹ́ rẹ̀ ọlọ́run ọba kó má ṣe tiwa láṣẹ tì nígbà tí àdúrà mi bá ń gbà wọn ni má má jẹ́ ń sùn lọ nígbà tá àdúrà mi ò gbà má má jẹ́ ń sùn lọ jẹ́ kí a gbìyànjú láti máa ṣe kíni ká máa ṣe àdúrà lóru. Wọn ò ní nahara al-qadri, wọ́n ní laylatul qadri. Kí la ń pè ní layla? Òru ni. Ìgbà tí ilẹ̀ ti dúdú, tí everything ti dúdú báyìí ni wọ́n ń pè ní layla tul qadri. Tẹ́ bá tẹ̀síwájú pé bí after eight ilẹ̀ ti dúdú àbí? Ọlọ́run wá ní hatta matla'il fajri. Ṣé ìgbà tí àlùfájàrí bá yọ, ṣé ilẹ̀ ti mọ́ ń gbà náà ni? Òru ni òru ni kìyàmù lẹ́yìnì owó ọlọ́run bá sọ pé kankan máa dìde lóru ká wá ṣe kìyàmù lẹ́yìn dáadáa nígbà Laylatul Qadri àlùbáríkà ń bá àlùbáríkà ń lẹ́ni àlùbáríkà ò dẹ̀ lè pọ̀ jù ẹ dákun ẹ jọ kọlọ́mọ ọba kó má jẹ́ kó nira fún wa kọ́nà ń fi ràn wá lọ́rùn la ilaha ọ̀là muhammadu rasulullah sallallahu alayhi wa sallam báríkà jimoh tòní tí abára ṣe lénìí kọ́lọ́ máa ṣe léyìí ní àṣemọ̀ fún ẹnì kankan wa àtẹni tó ń sọ àtẹni tó ń gbọ́ àtẹni tó ń sọ àtàwọn tó ń gbọ́ ọlọ́run jẹ́ kó ṣàfàyè fẹ́ ẹnì kankan wa ọlọ́run ti tóbi ọlọ́run ọlọ́lá ilaha illallah ọlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam bí a bá ń ṣe kòǹgẹ́ òwúrọ̀ ẹ̀sìn kọ́ńtì yìí náà gbígbàdúrà bẹ́ẹ̀ ọlọ́mọdún الملك لدى قال لا إله إلا الله الله رب اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرج علينا خبرا وثبت أقدامنا وانظرنا على القوم الكافرين ربنا آتينا من لدنك رحمة وعجلنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى أهله وأصحابه أجمعين اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو محب العفو فاعفو عنا فاعف عنا واغفر لنا وارحمنا فاعف عنا واغفر لنا وارحمنا فاعف عنا واغفر لنا وارحمنا فاعف عنا واغفر لنا وارحمنا فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانظرنا على القوم الكافرين آمين